wọ́n ti lọ́jọ́ yọ òòjọ́ náà rúràn lẹ́yìn tó múni náà kí irú àmójúbá ètò kan ètò kan tó ń bọ̀ lọ́nà. lágbo òṣèré bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tọ̀ kan tí ò máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn. ibà pàtàkì táwọn eré oníṣàgé tó ń kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá ni ètò tí ó máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday ní gbogbo ọ̀sẹ̀. ẹ wo ìgbà tuntun bábá báyìí ní ṣe bá lẹ gbọ́mi gbọ́mi kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan òun ní bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa gbé wọnú agbámẹ̀tẹ̀ náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé samuel owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè lágbo òṣèré ẹ má mí sí ẹ. sọ́dádé lorúkọ mi gbajúgbajà òṣèré orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ẹ ti mọ̀ mí lánàá kó tó dè mí. mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò ẹ̀yin àti àgbàlá àgbàlá Gabriel mo ẹ̀ṣẹ̀ ń kọ́là mo wò mọ́jú láàárọ̀ yìí ni. gbogbo ọmọ nàìjíríà ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó lórí ọ̀rọ̀ bùrọ̀dá Muyideen àti bàbá àgbàlá Gabriel ọlọ́run má jẹ́ kárógun alákòóbá ó ń lọ̀rọ̀ ti Muyideen ṣé kí n. eré tó ṣubú náà ni a gbé dìde pẹ̀tẹ́ tí yóò fìgbà kan dìde rí ti ń tàràkà kiri so ìwọ wá mú bóyá òbí ẹ̀ bóyá òbí ẹ̀ ti bà ayé ọmọ ọlọ́mọ jẹ́ bóyá bàbá ẹ̀ ti bà. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ̀ bá ti láǹfààní láti gbọ́ wa. èèyàn ogún ọdún a máa gbóná fẹ́lifẹ́li ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtùnú gbọ́dọ̀ là ìwọ ẹ̀dá tó ń bẹ lókè ìròpọ̀ irúfẹ́ ìgbésẹ̀ wo ló ń gbé lásìkò yìí ǹjẹ́ o tilẹ̀ ro ọjọ́ iwájú bí ǹjẹ́ o tilẹ̀ mọ̀ wípé kì í ṣe gbogbo ènìyàn là ń ṣe báṣubàṣu sí. Si? kì í ṣe gbogbo ènìyàn là ń fìyà jẹ ká sì lọ bẹ́ẹ̀ ká lọ gbé yorùbá tó sọ wípé kò sí àṣegbé àṣepamọ́ lọ́wọ́ à wọn ò máa ṣì sọ hmm, ẹ káàbọ̀ sórí ètò lágbo òṣèré gbogbo ẹ̀ tí mò ń pa tí mò ń sọ ó kún ní ìtumọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí oníkálukú ló ń sọ tiẹ̀ lọ́tún oníkálukú ló ń sọ tiẹ̀ lọ́sẹ̀ ṣùgbọ́n èmi ṣe bẹ́ẹ̀ mo dúró de àkókò tèmi láti fohùn jáde lórí ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kódà ń jẹ́jẹ́ mọ̀ wípé lára àwọn fọ́nrán tẹ rí yẹn ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen ó mà ti fẹ́ dá ìjà ẹlẹ́sìn sílẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn àṣírí kan tẹ́ ò mọ̀ nígbà ìwáṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ń láǹfààní láti gbọ́ mo ṣe iṣẹ́ ìwádìí débẹ̀ ni nígbà tí mo rí àwọn tọ̀tún tó ń sọ tiwọn tàwọn òsì tó ń sọ tiwọn ẹ wò ó kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe láyé o ṣùgbọ́n àṣìṣe tó bá máa ṣe láyé á gbìyànjú má jẹ́ kí ó ṣe kí ni má jẹ́ kó jẹ́ ohun tó máa ṣe bẹ́ẹ̀ tó máa gbé ọ ṣubú. lórí ètò lónìí àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ fẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ni gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló kún mi ṣe ní gbogbo ìgbà apàtẹ ètò òbí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀ awọkọ̀ ètò òbí ẹni wọkọ̀ tírélà lẹ́nu lórí ètò lágbo òṣèré àtúfẹ́ túṣu désàlẹ̀ kòkò ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí ó ṣeéṣe kẹ́ ẹ ti máa gbọ́ àwọn apá ibì kan lórí ètò yìí apá àbòmíì la tún fẹ́ gbàyọ sí ẹ̀yin olólùfẹ́ wa lénìí mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín pé ẹ gbọ́ wíríwírí ọ̀rọ̀ lénìí ìbádẹ́rakẹ́ jókòó dáadáa kẹ́yìn náà wá fi òye gbé ohun tí ẹ fẹ́ wò lórí ètò yìí wípé ǹjẹ́ ló ti tó àti lódodo ṣé kì í ṣe bí tí ó ti wọ́ wá rèé ẹ má lọ rò pé níbi tí àgbàlá Gabriel ti na Muyideen pẹ̀lú pankẹ́rẹ́ ibẹ̀ ló ti wọ́ wá rárá o ìkankanlá gbàrin ìkankanlá dìé ń jẹ kágbàdo tó dé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lù àwọn kọ̀ọ̀kan ti wà ẹ wò ó ẹ̀yin tí ẹ bá mọ ibi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ẹ má bá wọn so ẹnu síbẹ̀ ẹ má bá wọn dá sí i torí ẹ̀ ni mo ṣe ṣe àgbékalẹ̀ ètò tòní láti jẹ́ kí ẹ mọ ìmọ́lẹ̀ tó ń bẹ nínú ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí n da yín lágara ọ̀rọ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ fi fọ́nrán èyí tí ó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ tí kí lẹ́yìn ọjọ́ tí wọ́n rí Muyideen ní ọjà àti nígbà tí wọ́n kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel tí Oríyọmí Hamzat tó mú lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel kí ló dé táwọn èèyàn ṣe ń sọ wípé ọkọ̀ kan táwọn èèyàn ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri wípé ìyá ẹ́sà bọ́ọ̀dù àti Lizzy Anjorin rà fún Muyideen lásìkò yìí wípé kó má fi ta tẹ́tẹ́ bóyá wọ́n ra mọ́tò fún ni o bóyá wọ́n ra mọ́tò fún ni ẹ̀gùn gbọ́lé ni àti wípé ta ni ẹni tá a ṣẹ̀ tí ò ní dáríjì wá ọlọ́run ọba òkè ẹ̀ àní korú ẹni bẹ́ẹ̀ torí èmi ò ń gbà wípé èmi ò kí ń gbà wípé tíyàn bá ń ṣe nǹkan ẹ lè gbíṣu kákálà a ò mọ ohun tí Àgbàlá Gabriel rí láti fi ṣe ìrànlọ́wọ́ fún arákùnrin yìí tí wọ́n pè ní Muyideen ṣùgbọ́n gẹ́gẹ́ bí orí ti rọ́ Àgbàlá Gabriel ó ṣe tiẹ̀ a lè sọ wípé ṣórí fẹ́ dibi mọ́ lọ́wọ́ ní báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ mú ti ẹ̀ Muyideen sọ báyìí látàrí wípé lẹ́yìn ọjọ́ yìí wọ́n tún ní ilé tẹ́tẹ́ ẹ má gbàgbé pé tẹ́tẹ́ yìí ló dàbí pé Àgbàlá Gabriel fi ń ṣe èméjì lórí ẹ̀kọ́ òun fẹ́ yóò da àwọn kankan fún un. ẹ gbọ́ kì í tún lára ọmọọba kó má kú dànsákì kìsì ń tún lára alágbọ̀nà kó má kú héèhé à wù ú bọ̀ kó fẹ́ dé. ẹ kọ́kọ́ wo tí Muyideen kọ́kọ́ gbé lọ ṣe ọ̀nà sunkún lásìkò yìí pé táwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ọ̀bẹ gbọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù sọ́bẹ ò ti ṣe ohun tó ṣe ni ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà nílẹ̀ yìí ìjẹ́ yìí mọ̀ wípé Àgbàlá Gabriel sunkún nígbà tó wọ àròkàn lórí ọ̀rọ̀ Muyideen ni pé a ṣégbó eléyìí lè ṣẹlẹ̀ sóun lókè rẹ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán ibi tí Muyideen ti kọ́kọ́ lọ sí ilé onítẹ́tẹ́ tí àwọn èèyàn ń dọ́gbọ́n ìwọ náà ẹ̀yin tí ẹ bá wà láwùjọ lásìkò yìí ẹ mọrúfẹ́ ọ̀rọ̀ tí ẹ ó máa sọ láwùjọ ẹ dẹ̀ mọrúbi tí ẹ máa lọ torí pé ẹ mọ èèyàn tẹ́lẹ̀ pàdé ń bẹ̀ àwọn èèyàn burú wọn lè fi ọ̀rọ̀ ohun tó fẹ́ sọ gan wá tún jẹ́ kí o sọ àwọn èèyàn rí Muyideen nílé tẹ́tẹ́ Muyideen fi ọgbọ́n ẹ má sọ pé arákùnrin yóò pé ó pé lápá abìkan wọ́n fẹ́ fi ọgbọ́n wọ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n lu ọgbọ́n lásìkò yìí wípé kí wọ́n jẹ́ káwọn mú ọ̀rọ̀ mìíràn sọ ẹ kọ́kọ́ wo ibi tí wọ́n ti fẹ́ dọ́gbọ́n wọ ọ̀rọ̀ lẹ́nu Muyideen lórí ọ̀dọ̀ aya rẹ̀ kò ṣe aya rẹ̀ Àgbàlá Gabriel kò ṣe Àgbàlá Gabriel nílé onítẹ̀tẹ̀ ẹ̀gbọ́n. mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò ẹ̀yìn àti àgbàlá àgbàlá Gabriel mo ṣẹ̀ṣẹ̀ wo kódà mo wò mọ́jú láàárọ̀ yìí ni kí ló tẹ ní kíyàwó yín má bàa yín sáìn kí ló tẹ ní kíyàwó yín má bàa yín sáìn lórí dọ́kúmẹ́ǹtì yẹn. ọ̀pọ̀lọ ní sábàjọ́ àpò dá ọ̀rẹ́dẹ́ mọ̀ ẹ́yà wọn. ẹ gbádùn mo mọ̀ ọ́n mọ̀ ṣé ọmọ pé mo mọ̀ ọ́n mọ̀ pé mo fi dọ́ àwọn. ẹ sà ọmọ ọjà ẹ náà ẹ jẹ́ kí ọmọ ọjà mi yẹ yín mi yẹ yín. ìlọ ti lọ. Ah! kódà mo wò mọ́jú ni. nǹkan tẹ̀mí kan ti ẹ̀fẹ̀ béèrè ni pé ṣé ìyàwó yín tẹ̀lé yín kò ń bẹ̀ ṣé ẹ ṣáà mú yàwó yín kó mbẹ. àní ẹjọ́ bá wọ́rọ̀ mi sọ wọ́n ń gba bọ́ lọ́dọ̀ wa bí báyìí náà tó wáyé pé fẹ́ máa gba bọ́ ni o. sọ̀rọ̀ mi náà mò ń sọ ni mo náà ń gba bọ́ lọ́dọ̀ wa bí báyìí tó báyé pé fẹ́ gba bọ́ ni tó báyé pé fẹ́ gba bọ́. torí mo ti last time tọ̀ yẹn tó bí ọ̀rọ̀ yìí mo wò nígbà tí àwọn tó dá yín ọjà dá yín fi ń bí ní béèrè mo sọ pé tẹ bá fẹ́ gba bọ́ wọ́n ń gba bọ́ lọ́dọ̀ wa ń sálẹ̀ níbí báyìí ẹ lè gba bọ́ lọ́dọ̀ wa ń bì náà. ọmọ ìjà kìíní sẹ. màá wá yé àyàn mú nínú ìyá yín. ẹ mọ̀ kó jọ wà ẹ mọ̀ báyọ̀ máa rí. ẹ ṣé wọn rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé àwọn gan ni wọ́n ní kí àwọn rí ni àwọn tó ń báyàn ṣé wọn báyàn sọ̀rọ̀ wọn àwọn kò ṣe kinní nínú ọjà ni. tẹ́yìn bá wà nínú ọjà ṣé orí yín dàrú ẹ̀fẹ́ ṣé wọn mọ̀ pẹ́ ṣe àbájọ gbòsí tẹ́lẹ̀ ṣé mo ń ṣe ṣé mo ń ṣe ṣe ó tọ́ ó lọ sọ́dọ̀ yín. ọ̀rọ̀ wọn. ṣe ti gbọ́ ẹ gbọ́ bó ṣe ń pẹ́ àwọn ìbéèrè yẹn tí ò fẹ́ fi tààràtà ṣe bẹ́ẹ̀ dáhùn àwọn tó ń dọ́gbọ́n bí léèrè ṣùgbọ́n lẹ́yìn náà ni gbogbo ìṣẹ̀lẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ tí Muyideen ń bẹ sórí ẹ̀rọ ayélujára ọwọ́ epo láyé ń bánilá ọ̀ràn kì í bánilá tẹ̀jẹ̀ ìwọ tó bá sọ wípé wọ́n gbé ẹgún ẹṣin ó wá sọ̀pàkọ́ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ lórin tó máa ráyà máa kọ fún ẹ ṣùgbọ́n bójú wẹ̀yìn wá rí pé kò sẹ́ni lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ Muyideen yìí àwọn èèyàn gbà wípé ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe ojú lásán lápá kan àwọn èèyàn kan gbà wípé àwọn èèyàn kan ni wọ́n ti Muyideen lápá kan àwọn èèyàn kan tún wá rò wípé Muyideen fúnra lára rẹ̀ àrà tó fẹ́ dá ó sì wà nínú rẹ̀ tó fẹ́ gbé jáde tí èèyàn èèyàn tí ì rí rárá ṣebí lẹ́nu ìgbà tí wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ yìí tí Oríyọmí Hamzat dá sí i fún wọn <laughs> àní dá sí ọ̀rọ̀ dáràn Oríyọmí Azeez làwọn èèyàn kan tún wá ń bu ẹnu àtẹ́lù wọn ní alábòsí ni igbákọ àwọn ìbéèrè kan ló yẹ kó béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra ẹ̀yin lóhùn tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti jábọ̀ kò tún ṣe kó mọ́ ni. lẹ́yìn tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ a rí Muyideen fúnra lára rẹ̀ ó jáde ó ti kọ́kọ́ ṣe kí ni ó kírètì àkáǹtì lórí TikTok ìgbésẹ̀ àkọ́kọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní jó àwọn ijó kan ijówo irú ijówo líle ó gba òmìnira nítòótọ́ lóòótọ́ lóòtítọ́ inú ẹ̀ dùn ẹ jẹ́ ká kò yẹn lẹ̀ ó tún wá jáde lẹ́lẹ́kejì ó ní àgbàlá débúrẹ̀ ó ń lépa ẹ̀mí òògùn a eléyìí ṣe bẹ́ẹ̀ ó mariwo ta lọ́dọ̀ àwọn ènìyàn pé kí ló dé àgbàlá débúrẹ̀ fẹ́ ọ́ ọ̀rọ̀ jáde lẹ́yìn tí Muyideen ṣerú eléyìí ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ yẹn sí ìgbà tí a wà yìí èyí tó wá jáde ní kò pẹ́ kò pẹ́ yìí ni wípé Muyideen ń sunkún wípé kí wọ́n bá wọn bẹ Àgbàlá Gabriel ẹ mọ̀ pé àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé ẹ lè yan ẹlẹ́dàá wọn ẹ lè yan jẹ ẹ lè àwọn kókó wà tó jẹ́ wípé ẹlẹ́dàá wọn ò sùn tó jẹ́ pé wọ́n kàn máa wò báyìí ṣùgbọ́n ẹlẹ́dàá wọn á máa jà fún wọn lẹ́yìn wọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò tí ì yé ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ Muyideen tẹ́ bá ní ó yé yín kò yé yín dáadáa ẹ bá bí sítórì yẹn ṣe ń bọ̀ ẹ bá bọ̀ ẹ rí pé ọ̀rọ̀ yẹn wọ́n ń fobì kan ó ń bọ́ síbì kan ni ẹ wo eléyìí níbi tí Muyideen tún sunkún wípé tó bá ń bẹ Àgbàlá Gabriel kí ni Àgbàlá Gabriel kí ló ṣe tó fi di wípé Muyideen bẹ àwọn èèyàn sí Àgbàlá Gabriel kíkọ́ jòkó dáríjì òun ṣàmàsọ pé ó realize nígbà òun ti ṣe kan láburúkú àjàlá Gabriel ẹ̀rù. Yeah. <laughs> kí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ó sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àgbàlá Gabriel ẹ̀yin ni mo wá bá ẹ̀yin ni mo wá bẹ̀ ọ́ ẹ bá bí àgbàlá Gabriel ẹ bá fẹ́ oore ni wọ́n ṣe mí mo sì dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń sọ gbogbo ẹ̀yin náà dáwó fún mi kúkú mọ̀ mí Àgbàlá Gabriel lẹ́mọ̀ nígbà tẹ̀dáwó fún mi nígbà tó mú mi jáde síta ẹ ṣé mo dúpẹ́ o àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà àtọjà tí wọ́n rà síbẹ̀ àti ìyàwó tá a fẹ́ síbẹ̀. àtàsọ́run àtàsọ́run wọn tí wọ́n láwọn bó sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá mo yọ̀ǹda mo yọ̀ǹda mo yọ̀ǹda gbogbo lọ́wọ́ Àgbàlá Gabriel mo dúpẹ́ wọ́n ṣe dáadáa fún mi o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún mi mọ́ o èmi àti Àgbàlá Gabriel ẹ fi wálẹ̀ fọlọ́ ṣùgbọ́n náà ló dá mi ló sì dá Àgbàlá Gabriel tó bá yẹ pé mo ṣàìdá ó sì yé mi ó yí Àgbàlá Gabriel ó yí Àgbàlá Gabriel ó sì yé mi ọjọ́ yé wa ọjọ́ ọjọ́ yé wa èmi ò léèyàn tí ó jà fún mi lórí social media mi ò sì láwọn tí ó bá mi ṣépè mo mọ̀ pé mi ò lẹ́nìkan ṣùgbọ́n mo lọ́nà mo lọ́nà mo lọ́nà o. Àgbàlá Gabriel mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni o mo dúpẹ́ o ẹ ṣé gan Àgbàlá Gabriel ẹ ṣé dáadáa ẹ ṣé dáadáa ẹ ṣé dáadáa nínú ayé mi àwọn tó ń gbìjà wa tí wọ́n ṣùgbọ́n àwọn tó ń gbìjà wa tí wọ́n sọ ilé tí wọ́n ń sọ tọ̀hún àwọn ni mo sọ ilé fún o mo wá dúró lórí ilẹ̀ tí màá wọ̀ sùn tó bá jẹ́ pé ẹnìkan ló pè mí láàrin mi àtọ́lọ́ ó pè mí pé ìwọ Muyideen tó pè mí pé ìwọ Muyideen jẹ́ á mú Àgbàlá Gabriel wálẹ̀ tàbí èèyàn kan wà ní kọ̀rọ̀ bìkan tó rán mi sí Àgbàlá Gabriel pé lọ ṣe bẹ́ẹ̀ lọ ṣe báyìí orí ilẹ̀ tí mo dúró sí kó má gbé mi kó má ṣe dáadáa fún mi kí n parẹ́ má yẹ kì í sáku lójijì ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe ẹnìkankan ló rán mi sí Àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀ tó jẹ́ pé ebi ló pa mi wọnú ọjà Bódìjà tí mo fi lọ ṣe àbárù kí n jẹ́ èèyàn láyé mi mo tiẹ̀ fi léyìí mọ́ bí wọ́n bá parọ́ mọ́ èèyàn téèyàn bá wà lórí òdodo ọlọ́run máa ń dáyàn láre ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan ló rán mi sí àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀ kí n má jẹ́ èèyàn nu ayé mo ṣe ń lọ léyìí mo ṣe ń lọ yìí kíkọ́ pa mí lónìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí àgbàlá Gabriel láti ṣàìdá fún àgbàlá Gabriel bí mo ṣe ń sọ yìí kí n jẹ́ èèyàn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan ò rán mi sí àgbàlá Gabriel láì dáa ń dààmú ni o yóò rọrùn ni o yóò le ni o kémi náà jẹ́ èèyàn nínú ayé ilé ìgbégbò bẹ́ẹ̀ o ìfẹ́ o ṣọ́ọ̀bù ìgbégbò bẹ́ẹ̀ ìfẹ́ o gbogbo tí ẹ láwọn sí síbẹ̀ èpè kó ń bẹ ìfẹ́ ọ̀pọ̀ sádùpẹ́ pé mo mú ẹ̀mí mi kó ń bẹ láyọ̀ àtàlàfíà gbogbo ẹ̀yin tẹ́ wá sí pé òun mi pé mú ìdí ìkó sí báyìí sí báyìí ẹ ṣe mo dúpẹ́ o mo wá ṣe ládùúgbà pé irú olóore tí Àgbàlá Gabriel jẹ́ kẹ́ẹ̀ dáwó fún mi àti irú olóore. ló jẹ́ kí n tó kú lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ó pàdé ẹ̀yìn náà gbogbo ibi tẹ́ ẹ bá ń dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ni o ẹ̀ tí ò tí ì rìn pàdé rẹ̀ ọlọ́run ó gbé pàdé òun àtọmọ rẹ̀ o ó gbé pàdé ẹ̀yin àtọmọ ẹ̀yin o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi. tágbàlá Gabriel ṣe fún mi irú irú irú olóore bẹ́ẹ̀ irú oore bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣàlábà pàdé rẹ̀ ọ̀ ẹ̀yà àtọmọ yín gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o wá ń pò lórí social media lénìí wá ń pò lórí social media lénìí gbogbo ẹ̀ tẹ́ ẹ ṣe pé fún mi ẹ ṣé mo dúpẹ́ o. tó bá yẹ pé gbogbo èsì tó bá yẹ pé gbogbo ìpè tí mo ṣẹ́ mo ṣẹ́ lórí asán ni ẹ̀kọ́ déètì nílẹ̀ mi nílé wá sórí social media yìí máa láyé láyé láyé. mo mo ń padà bọ̀ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n tí n bá padà sí lẹ́yìn ọdún kan mo dolówó ni o dolówó ni o tí ìbá padà dé lẹ́yìn ọdún kan tí ìparẹ́ máa yé. ìgbà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó ìgbà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó wà padà wà lẹ́yìn ọdún kan. ẹ jẹ́ pé mi ò ṣàbùrú ságbàlá Gabriel wá tó bá jẹ́ pé àwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé àbúrò ni mo ṣe sí àgbàlá Gabriel lẹ́yìn ọdún kan tí mo ní máa padà wá kí n ti kú kó tó dijọ́ náà ẹnìkankan máa gbúrò mi kí ni pa ẹ báyé kí ni pa ẹ báyé mi ò léèyàn o ṣùgbọ́n mo lọ́lọ́run àmọ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè fún mi dèédé ní tí Àgbàlá Gabriel tó fi wọ́n orí fún mi iná ni Ọlọ́run ó fi wọ́n orí fún ẹ̀yin àtọmọ yín náà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ó ń kí àbí sọ̀rọ̀ yẹn yé yín dáadáa ẹ jẹ́ ká wo bí èmi ó gbà wípé bíbá ẹ̀kọ́ ló fẹ́ parí sí ẹ jẹ́ ká wo bí tí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel máa yọrí sí torí wípé ọ̀rọ̀ yìí ó lọ ó lọ fà ó kẹnu ó dìb bí àwọn àṣà èèyàn kan Muyideen taari tó ń dunnú pé òun yọ̀ tó ń pariwo pé wọ́n fẹ́ pa òun ó tún wá ṣe bẹ́ẹ̀ ṣé ẹ tẹ́ ń rí bèmí ṣe ń ṣá wípé bóyá nǹkan kan ló tútù jẹyọ sí àgbà ẹ tó fi realize pé à àbí ká sọ wípé nǹkan fẹ́ wá fún mi ó tún fẹ́ lọ ni àbí ká sọ wípé àwọn èèyàn tí wọ́n ti lẹ́yìn ṣé ká sọ wípé àwọn náà ni wọ́n tì wípé ah, ah, tabátẹ̀ ń gbà ẹ́ àá ò tún gbọ́dọ̀ pa ayọ̀ kọ́ ọ ò gbọ́dọ̀ fi ayọ̀ pọ̀ rọ́ sí ṣé àwọn lọ́tún tì í síta wípé lọ́tọ́ wa àforíjì àgbàlá Gabriel níbo ni tí ọ níbo ni tí ẹ wá dé dúró báyìí níbo ni tí bàbá àgbàlá Gabriel dé dúró ẹ jẹ́ kí kọ́kọ́ sọ fún yín wípé bí tá à ń lọ gangan àti débẹ̀ báyìí báyìí báyìí ẹ wo ohun tí ẹ ò mọ̀ láti gbà kọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ohun tí ẹ mọ̀ àwọn àgbàlagbà kan wà tí èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ àwọn èèyàn kan wà tí èèyàn gbọ́dọ̀ sọ wípé èèyàn fi èèyàn fi ìdójú rẹ wọn jẹ à ọmọdé tó kú olùkóso ni tó bojú wẹ̀yìn tí ó lọ kọjọ́ yẹn gangan ni olùkóso wa ṣiṣẹ́ ni àṣírí kan tó jẹ́ wípé wọ́n pamọ́ ní ìmọ̀ ẹni tó sọ fún arábìnrin kó wá sọ mí léyìí bóyá ìgbà tí àánú ń ṣe òun náà tó rí bí òun náà ṣe ń lọ pé à tí n bá kú dákẹ́ à eléyìí ò lè ràn mí lọ́wọ́ ẹ jẹ́ kí n tọ ìmọ́lẹ̀ sí gbogbo ohun táwọn ará yóò mọ̀ lórí mi tí bọ̀dámù ìdín ti ń bọ̀ tó ti ń bọ̀ láti ìgbà tí ó ti ń lo ìgbésí ayé ẹ̀bọ̀ láti ìgbà tí ìrànlọ́wọ́ ti dẹ́kun látọ̀dọ̀ àgbàlá ẹ gbọ́ ohun tábàbìnrin ibi tí Muyideen ibi bóyá ẹ jẹ́ ká sọ pé ibi tó ti wọ́ wà rèé. gbogbo ọmọ nàìjíríà ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó lórí ọ̀rọ̀ bùrọ̀dá Muyideen àti bàbá àgbàlá Gabriel ọlọ́run má jẹ́ alákòóbá ó ń lọ́rọ̀ ti Muyideen ṣé kí ibo ni ká ti sọ pé Muyideen ti fara gbọ̀fà ṣé láti ogun ìdílé wọn ni àbí ogún òdílé ti ìyá àbí titi bàbá àbí titi ilé ìyàwó ẹ̀ tó fẹ́ àbí ogún tó ń ba òun gangan jà àbí ìwà tí Muyideen ti wù kó tó di wípé Ọlọ́run sọ pé kí ó rí bàbá Àgbàlá Gabriel tí wọ́n fi ràn lọ́wọ́ àbí ìwà tó tún ti ń wù nínú chọ́ọ̀chì fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni Muyideen ti ṣe nǹkan fún tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ fi ń gégùn ní tó jẹ́ pé mẹ́rin tèmi gan mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ ṣojú mi ọjọ́ kan bàbá kan ra charger lọ́wọ́ ẹ̀ charger one thousand five bàbá yẹn dẹ̀ sọ fún pé kó bá wọn test charger yẹn pé so charge Muyideen dẹ̀ bá wọn check ó wọnú ṣọ́ọ̀pù ó ti bọ́ná ó yọ fún wọn padà Muyideen sọ pé ó ti ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ rajà ó máa ṣó rẹ̀ hàn wípé àkànwò nǹkan tí wọ́n ṣe ó ń charge o mídì fún bàbá yẹn charger bàbá yẹn délé bàbá yẹn ti fóònù yẹn bọ̀ náà ó dà pé charger yẹn ò ṣiṣẹ́ ìgbà tí bàbá yẹn mú fóònù wá mú charger yẹn wá fún pé nǹkan tó tà fún mi ò ṣiṣẹ́ Muyideen ní láti sọ fún bàbá yẹn pé ó ti bàjẹ́ ni kò kan òun bàbá yẹn sọ pé òun ṣọ́ọ́gù tó ń fi rówó yẹn ni kó fún kó fóònù ní charger òun next thing tí Muyideen máa ṣe fún bàbá yẹn nígbà tí Muyideen kúrò wájú bàbá yẹn bàbá ó fa bàbá yẹn wá fa padà pé àwọn ò ní í gbà ipò máa fáwọn ní owó chájà wọn Jésù Kristi mo fi ṣẹlẹ́rìí Muyideen dẹ̀ ya aṣọ mọ́ bàbá yẹn lọ́rùn bùrà Muyideen ya ṣòkòtò mọ́ wọn lọ́rùn bàbá yẹn ni ha ó dẹ̀ sọ mí da lákìsà bàbá yẹn ni ó dẹ̀ gbaṣọ lára àwọn bàbá yẹn ni o rìn òwò kan yà yí ẹ̀ ni ó ráre kan yà yí ẹ̀ bàbá yẹn dẹ̀ fún lépè tí gbogbo adé mẹ́ bàbá yẹn pé à bàbá ẹ̀ jọ ẹ má bínú wọ́n ní láti lọ fún bàbá yẹn láṣọ sí kí n sọ para bàbá yẹn ló ti gba ọfà abẹ́ni tó ti fóònù bọ inú sọ́kẹ̀tì ẹ̀ níwájú ta ṣọ́ọ̀pù tó plọ́ọ̀gì fóun tí kò mọ̀ wípé òun gba owó nínú ṣọ́ọ̀pù ni because tán bá kan generator nínú church inú ṣọ́ọ̀pù ẹ̀ ó máa hàn bẹ́ẹ̀ tó dẹ̀ fi ń ṣe charging fáwọn èèyàn buramu yìí dẹ̀ já chájà wúmà yẹn yamayama wọ́n dẹ̀ mú chájà yẹn wọ́n dẹ̀ já wípé tí baba ńlá kú ẹni yẹn ló ń bá wọn rè po ni ṣé kí n sọ pé pé tí wúmà yẹn fún ẹ ni ló ń já yìn báyìí àbí tìyá arúgbó tíyà yẹn ń gbé ṣíà lọ tí wọ́n fẹ́ gbé chíà kalẹ̀ kí wọ́n to chíà tẹ́ ẹ̀ dẹ̀ mú chíà tẹ́yìn gbébọ̀ tẹ́ fi ti màmá yẹn dànù tíyà yẹn ní sóò ríran ni tẹ́ sọ fún màmá yẹn pé ojú wọn ló fọ́ nẹ́ẹ̀sì tẹ́ máa ṣe ẹ̀fọ́ etí màmá yẹn àgbàlagbà ṣé kí n sọ pé ìpèyà yẹn ní jàyìn àbí tẹni tẹ́ fi petrol fọ ẹnu chájìn rẹ̀ orí ibi ibi ọ̀dọ̀ bùdámù ìdí mo ti mọ̀ pé tán bá fẹ́ chájì fóònù tó máa tètè fast wọ́n máa fi petrol fọ ẹnu chájìn point ẹnu chájìn point yẹn tán bá ti wá plug ẹ̀ máa sáré fún un ní òdi ọ̀dà dè tẹ́ bá charge ṣáàjì fóònù yín tíyẹn ti sáré já báyìí fóònù yín ẹ ti máa mọ̀ kó ti wọ ẹ̀rọ ó ti bàjẹ́ sọ́dọ̀ àwọn tẹ́ wù ẹ̀yìn òfun ní kí n sọ pé ti faragbo gbọ́ fà ni àbí ìpè bàbá ìtẹ́wà parọ́ mọ́ tẹ́wà sọ wípé bàbá yẹn ń báyàwó yín sùn àdàbí tó bá jẹ́ pé ìpè Adémọ́lá amúsàn kò bá kọ́ǹfàmù ló kù pẹ̀lú loku. tẹ́ ń sọ nso ati nǹkan tẹ́ ń hun mọ́ bàbá yi. ìpè wọ́n máa jà fún yín ìpè wọ́n máa jà ìṣẹ̀dá wọn dẹ̀ máa dáa fún yín àdàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ní kọ̀kọ̀ tí wọ́n ń tu petrol sí inú inú inú iná yẹn tí wọ́n fi ń sọ pé kó máa rú tí wọ́n ń tì yín lẹ́yìn mo mọ̀ pé tó bá yá wọ́n máa padà lẹ́yìn yín àṣírí ó dẹ̀ máa tú àyàfi tó bá jẹ́ pé ìpè bàbá yẹn kò confam lókun ọlọ́run àdá yín gbogbo àwọn èmi nìkan kọ́ mo wà ń bì báyìí o gbogbo àwọn ọmọ ìjọ yòókù àwọn à ń bì ọlọ́run á fún yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ kó wà níbi tí wọ́n ti ń jẹun tí wọ́n ti ń gbádùn tó yẹ kí wọ́n máa rí bàbá ẹni tí ò gbowó mọ́tò nípa hálàhílò rẹ ò jẹ́ kí wọ́n rí wọn ẹ jẹ́ kí wọ́n rí wọn ẹ jẹ́ kí wọ́n rí dùnú wọn àwọn tó wà níbi tán ti ń sunkún everybody wọ́n ń sunkún ọlọ́run á dá fún yín àdàbí ó dẹ̀ jà fún yín àyàfi tó bá yẹ bàbá yẹn ibi. Hmm. ẹ gbọ́ bí arábìnrin yìí ṣe túṣu désàlẹ̀ kòkó ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wa fún Muyideen ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ó ṣeéṣe kẹ́yìn má gbà pẹ̀lú èmi o ṣùgbọ́n ọ̀rọ̀ tí arábìnrin yìí rò kalẹ̀ èmi rí nǹkan dìmú bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe wọlé pẹ̀lú ọ̀rọ̀ mi wípé kò sí àṣegbé o àṣepamọ́ la ó tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ẹ wo lórí ọ̀rọ̀ Muyideen yìí ẹ kọ̀ máa fi àdúrà ran Muyideen lọ́wọ́ wípé bó ṣe ń lọ yìí kí ó má yọrí sí ìpalára ẹ jẹ́ kí a sọ fún àwọn èèyàn tó súnmọ́ Àgbàlá Gabriel pé kí Àgbàlá Gabriel kó finú fẹ́gọ̀ kó tinútinú kó máa fi ṣe àdúrà fún lápá kan lójoojúmọ́ torí pé ó dàbí àgùntàn kan ni tó fẹ́ sọnù wọ́n ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ bèrè ọlọ́dẹ ṣé ká sọ wípé ajá tó fẹ́ sọnù ni ọ̀rọ̀ Muyideen báyìí sẹ́yìn ò rí pé ọ̀rọ̀ Muyideen ó nílò àmójútó ṣé ò rí pé ọ̀rọ̀ rẹ̀ ó gba àkíyèsí púpọ̀ kì í dẹ̀ ń ṣe gbogbo ọ̀rọ̀ tí Muyideen bá sọ àbúrò tó bá ṣe ní gbogbo aráyé gbọ́dọ̀ kúndìrì lọ́ba ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye tẹ̀ ń bá mi bọ̀ lórí ọdún yìí mo lérò pé ẹ̀ ń bá mi bí òye gbé ẹ gbọ́ bárábìnrin yìí ṣe sọ ta ló mọ̀ wípé irú báyìí ti ṣẹlẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ Muyideen ẹ dáa àwa tún sọ ọ́ di mímọ̀ fún yín wípé ìjẹ́ jẹ́mọ̀ wípé àwọn ẹlẹ́sìn kan wọ́n tún tún gbé ọ̀rọ̀ mìíràn jáde lórí ọ̀rọ̀ yìí ṣé ká sọ pé season film lọ́rọ̀ Muyideen ni tí kò ṣeé wò tán àbí ká sọ pé season film tí a máa wo kí ni a máa mọ ibi tó máa parí sí èkó tún ni àwọn ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá tí wọ́n fi gagbada lórí ọ̀rọ̀ Muyideen kò ṣe Muyideen àti Àgbàlá Gabriel wọ́n ní kí ènìyàn má fi pápá èèyàn wọnú ẹ̀sìn rẹ̀ ń pé nǹkan tí Àgbàlá Gabriel ṣe ó fi pápá ẹni tó jẹ́ mùsùlùmí wọnú ẹ̀sìn rẹ̀ torí ó ràn án lọ́wọ́ ṣé ẹ̀yin náà gbà pẹ̀lú ọ̀rọ̀ yìí èmi kọ́ ló sọ èmi kúkọ́ ló sọ bẹ́ẹ̀ àwọn èèyàn kan tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn àwọn ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká sọ bí ẹni gbàgbọ́ ọtí ṣùgbọ́n mo tó jẹ́ kẹ́ di àwọn nǹkan tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn jẹ́ ká dì í mú àwọn ní kìrìsìtẹ́nì sọ tiwọn àwọn ní mùsùlùmí sọ tiwọn lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel èwo ni ká wá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dà nǹkan mí lẹ̀ ẹ rántí èyí tí Yínká tiẹ̀ ti ṣe ń gbà náà bó tilẹ̀ jẹ́ kó yàtọ̀ sí eléyìí ìjà ẹ̀sìn ń ṣẹlẹ̀ èmi sì máa ń gbà á ládùúrà wípé mi ò jẹ́ mi ò fẹ́ jẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kó ti wù kó mọ tó ẹ wá gbọ́ ẹni yìí tó jẹ́ ènìyàn ọlọ́run tó jẹ́ bàbá yìí ó ń sọ̀rọ̀ ní o but ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti ní kọ́ máa ń ní ó ní ibìkan là ń gbé sí làá wọ́n sọ̀rọ̀ di wípé ó ta bára ló ta bá kó oko ẹ má kí n fọ̀rọ̀ gùn lórí ọ̀rọ̀ yìí ẹgbọ́n tí bàbá náà sọ. ní òdiwọ̀n ẹni tó bá dìde rí tó ṣubú náà ni a gbé dìde pẹ̀tẹ́ tí yóò fìgbà kan dìde rí ti ń tàràkà kiri so ìwọ wá mú bóyá òbí ẹ̀ bóyá òbí ẹ̀ ti bà ayé ọmọ ọlọ́mọ jẹ́ bóyá bàbá ẹ̀ ti bà ayé ọmọ ọlọ́mọ jẹ́ tó lọ nìyẹn tó ọmọ tiẹ̀ náà mọ aráàlú kiri ni kò ní rọ́nà gbégbà kò ní rí bá ti ṣe ni bá mú un ọ̀ tí ẹ̀ ronú jinlẹ̀ ọkàn tọ̀ jẹ́ ràn lọ́wọ́ tọ́ ọ̀ bá ṣọ́ra yóò fa òṣùbù ó dàbí ẹni tí ò mọ̀wẹ̀ tó kó sínú odò ẹni tó fẹ́ yọ tí ò bá múra yóò fa wọnú omi wọ́n sì jọ mumi yó tó bẹ́ẹ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel kéle jẹ́kọ̀ọ́ fún everybody ẹ má kórìíra Islam àwa tá a jẹ́ mùsùlùmí alẹ́ mọ́ ní tá a máa bára wa fà lẹ́ẹ̀kọ̀ọ̀kan o lóríṣiríṣi mùsùlùmí náà sálà pẹ̀lú àwa àti sufi ni o àti alìsúnà wájà máa ní o àti ṣíà ní o mùsùlùmí sàní wa ọ̀tọ̀ nìyẹn bọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì ẹ má máa fi àpá ìyáká mú àwọn èèyàn wọnú ẹ̀sìn yín mọ́ ó máa máa yíwọ́ kò dáa tó bó o ṣe pàdé ẹ̀ lójú ọ̀gbẹ́ni yẹn ò gbà tiẹ̀ ó ti sọ frankly ó ní òun lè tà ẹ́ òun lè tà ẹ́ òun mọ tóun ṣe ẹfun ẹ wo ọmọbìnrin tó ẹ tán ẹ wo ọmọbìnrin tó fẹ́ yẹn lásán àwọn tó ń ṣiṣẹ́ tó níṣẹ́ lápá wọn ríru ọmọbìnrin tó fàyìn bẹ́ẹ̀ yẹn fẹ́ níbi tá a ti máa ti bìsà náà kí èso ògùn nìyẹn ó dẹ̀ fọ ọmọbìnrin yẹn lẹ̀ ẹ tún gbé fún ẹ tún gbéwò ilé fún ó lóun ò fẹ́ lé ibi tí a tẹ ibi tẹ ti máa mọ̀ nìyẹn láì kíra fìdín not by force tipátipá kọ́ tó ti ń sìn ẹ jẹ́ ká gbọ́ra wáyé so bí Àgbàlá Gabriel ṣe nà án wàláì kò lẹ́bi ọmọkùnrin yìí ò kò hùwà ènìyàn ṣùgbọ́n àgbàlá gébẹ́lì náà ó ṣe àbòsí àwọn méjèèjì lọ́lọ́run jọ dá sẹ̀ríà fún torí pé mùsùlùmí lẹni tibí so tibí náà sì rèé ọlọ́run yí ọ̀rọ̀ yẹn yíwọ́ ní àgbàlá gébẹ́lì fi nà á bó ṣe náà náà ara ẹ̀ náà ni so ọ̀dọ̀ ọlọ́run ni kí wọ àgbàlá gébẹ́lì ti máa wá àforíjì o ó ti ṣe ọlọ́run o òdodo ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin blọ́gà tẹ́ ń sọ̀rọ̀ lọ́tún tẹ́ ń sọ̀rọ̀ lọ́sì ẹ á sọ̀rọ̀ mi tọ̀rọ̀ wa mi fẹ́ dá sí tẹ́lẹ̀ ní bọ̀ mo kàn rò pé ah kí ló dé téèyàn ní dá sí tí bá jọ wà ń lù ní. Àgbàlá Gabriel nídìí ìdáríjì ẹ̀ṣẹ̀ Islam ti dúró kò sẹ́nìkan tó lè bi Islam wò ẹ má máa try pé ẹ fẹ́ confuse àwọn èèyàn lọ́nà tí ò dáa tẹ́ bá ti gbọ́ tẹ́ bá ti ń jẹ́ orúkọ Islam ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ tẹ́ bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún ẹ ṣèrànlọ́wọ́ fún àìmọye àwọn èèyàn tí a máa ń ṣèrànlọ́wọ́ tí a máa ń ṣèrànlọ́wọ́ ẹ wo Alhaji Oríyọmí Hamsat tó bá ràn àwọn èèyàn lọ́wọ́ kò kí ń fi tẹ̀sìn ṣe bó jẹ́ mùsùlùmí ni á ràn lọ bó jẹ́ kírísítẹ̀nì á ràn lọ kò dẹ̀ ní sọ pé kéèyàn torí ẹ̀ kó gba Islam tàbí kó gba kírísítẹ̀nì tó a mọ̀ pé mùsùlùmí òdodo ni Oríyọmí Hamsat ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́nà tó dáa ó ń ṣiṣẹ́ lọ́nà tó tọ́ ẹ̀yin náà kọ́ bí ẹ̀ ẹ má máa fi tipátipá mú yàn wọnú Islam ẹ má wọnú sorry ẹ má máa fi tipátipá mú yàn wọnú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ dẹ̀ má máa fi owó àti ọrọ̀ ẹ má máa fi confuse àwọn ènìyàn nítorí kán lè gba ẹ̀sìn yín ní tipa tó owó yẹn ojú kòkòrò yẹn náà máa fi wà pẹ̀lú yín tó bá yá wọn á padà kúrò wọn á kúrò ńbẹ̀ ẹ jẹ́ kó wá nínú èèyàn káwọn èèyàn finú fẹ́ dọ̀ kán láwọn fẹ́ ṣe ẹ̀sìn yín ìyẹn ló fi já sí pé ni mo fi láì mo fi gba ti Islam Islam ò fi kò kí n fi tipátipá mú ènìyàn wọnú ẹ̀sìn ẹ jọ̀ọ́ kó lè jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ń wá èrò sínú ìjọ ẹ fi Islam lọ́rùn ńlẹ̀ ẹ fi Islam lọ́rùn ńlẹ̀ ẹ wọn ọmọ ìyá wa tó ń ṣe comparative yẹn tó bá dojú wá sí wọn á sọ̀rọ̀ nípa Bible wọn á sọ̀rọ̀ nípa Kùránì ẹni tó bá fẹ́ béèrè á béèrè wọn á jọ mọ drag láti bẹ̀ lọ ìfinúfẹ́dọ̀ làwọn èèyàn sọ pé àwọn gba Islam o so kì í ṣe pé ká mọ búra wa tí èèyàn bá tún bú èèyàn defamation of character nìyẹn tí wọ́n bá lọ fẹjú ẹ̀sùn wàhálà tó ni but kíní yìí ẹ jẹ́ ká jọ láyéra wa so àwọn tí wọ́n ń ṣe comparative wọ́n discover pé tó mọ́kàlélọ ó wà nù báìbù ẹ mú jáde irun kíkí ó wà nù báìbù ẹ jáde so káwọn kírísítẹ̀ náà wò ṣé lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ ni tọ̀ ẹni tó bá fẹ́ gba islam á dúró pé tọ̀ mo fẹ́ gba islam sòtórí ìdílé ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ ká má mọ̀ gbàgbé ẹ̀ gbàgbọ́ ọtí tó ìwà ẹranko ọlọ́run dámú ìdí nìlẹ́dàá èèyàn ṣùgbọ́n ìṣesí tó ṣe ìṣesí yẹn jọ ìṣesí ẹranko báwo lèèyàn ṣe lè wàá gbádùn tí ó dẹ̀ fò jáde tí ó dẹ̀ gbé Eh, abọ́lérí láàrin ọjà ìwọ náà ṣé wọ́n ṣe ẹ wá ní wọ́n nà ẹni wọ́n nà wọ́n nà èèyàn ń ọjọ́ orí kádàrà so àṣìṣe ló bá Àgbàlá Gabriel àṣìṣe ó ti ń ṣe bọ̀ tipẹ́ Ọlọ́run fẹ́ dá sẹ̀rí àfọ̀nì tó ti ń ṣe ẹni tán nà náà pé ẹni tán nà ìwà tó wù ìwà ọ̀bọ ló wù gbogbo bó tilẹ̀ wù kó rí kó tiẹ̀ wo tìyàwó rẹ̀ ẹ wọ ọmọbìnrin yẹn bó ṣe dáa kó tiẹ̀ wo tìyàwó rẹ̀ wá wá gbé abọ́ wá gbé abọ́ lérí láàrin ọjà láàrin ọjà Bódìjà nìbàdàn nìbàdàn ṣe tóun àà irọ́ bó tilẹ̀ wù kó rí ó tiẹ̀ yẹ kó rò ó excuse me Àgbàlá Gabriel fúnra ẹ̀ kọ́ ló lówó àwọn kan ni wọ́n dáwó fún ọ nínú àwọn tó dáwó fún ọ á rí mùsùlùmí ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé kìrìsẹ́nì ló pọ̀ ń bẹ̀ so ọkàn wa disappoint everybody just like that ọwọ́ àrùn abọ́ láàrin ọjà ìwà ènìyàn kọ́ yẹn gẹ́gẹ́ bí alukurani ṣe ń pè wá sákìyèsí ẹni bá wùwà ẹranko tí wọ́n bá nà èèyàn kọ́ náà ẹran ni wọ́n nà so ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run tá a bá ti gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àní níṣòro kálukú àjòkó jẹ́jẹ́ kálukú afọ lẹ́rán kálukú satisfy so àyà yẹn ọ̀nà tó ń tọ́ wa sí mo fẹ́ ká ṣàkíyèsí tò ẹni tó bá ń sọ pé ee Agbala Gabriel èèyàn burúkú ni òǹtọ̀ ń lè túnṣe lọ́hùn ẹni bá sọ pé ah Muyideen kíní kan ni tó bẹ̀rẹ̀ sí bu òǹtọ̀ ń lè túnṣe lọ́hùn nítorí pé àwọ̀ tọ́lọ̀ ń dàbò tẹ́lẹ̀ ìrí tí Agbala Gabriel rírí ó yẹ kó jẹ́ ó máa bá tiẹ̀ lọ tó bá fẹ́ fún lówó déédéé owó tó yẹ kó fún ń jọ yẹn pátápínra ten thousand naira kó sì fi lè lọ́wọ́ kó dúpẹ́ ó wá pọ̀ ju àkànrú ẹ̀ rí ó fẹ́ ṣe sàrà twenty thousand kó sì máa bá tiẹ̀ lọ kò ní kó sínú wàhálà tó wọ̀ yìí ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ wọ́n fẹ́ máa rò wípé àbáwọn ìsìláàmù àwọn mùsùlùmí náà máa ń rí rádaràda bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́n lára nù ká gbọ́n yàkú kó máa wá fi polówó lọ́jọ́ iwájú pé ah mùsùlùmí kan tá a pàdé lójú ọ̀nà mú ìdí nì sẹ́rí báyìí ó ti wá di kíní báyìí ọlọ́run irọ́ kàlá sómọ̀kàlà kò lè rí bẹ́ẹ̀ torí pé àníyàn lọ́lọ́mọ fi ń dájọ́ tó dọ́wọ́ gbọ́ ẹ̀yin o ẹ má fi ẹ má yẹ̀yẹ́ ìsìláàmù o ẹ jọ ọmọ fọlọ́mùbẹ̀ ìsìláàmù kì í ṣe ẹ̀sìn tẹ́lẹ̀ yẹ̀yẹ́ torí àwa kì í ẹ̀sìn tí mi ò dẹ̀ lè gbà kẹ́nìkan yẹ̀yẹ́ kìrìsìtẹ́nì gbogbo ètò tí mo máa ń ṣe láyé mo máa ń sọ̀pọ́tì kìrìsìtẹ́nì nípa pé ẹ̀sìn làwọn náà ń sìn but báwo lẹ́yìn ṣe wá fẹ́ mọ yẹ̀yẹ́ tiwa kálukú abitiẹ lára ṣé kò sólòsì nínú kìrìsìtẹ́nì ni tẹ́ ẹ lè lọ wá ṣé kò sí táùtù nínú kìrìsìtẹ́nì ni tẹ́ ẹ lè lọ wá ẹ lọ wá ọmọ ìyá tí náà ẹ gbé wọn síta so á mọ wọn lára tó bá gbé wọ ṣọ́ọ̀ṣì á gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ bá nà kò ní sọ̀rọ̀ síta but kí ni ìyàwó papọ̀ ó jájòjì fún pa ah, àwa mùsùlùmí ò kí ń ṣe báyìí ìyẹn ló jó yíwọ́ bí wọ́n pé kìrìsìtẹ́nì lẹ mú bẹ́ẹ̀ yẹn ẹ̀ bá àdásẹ̀ríà fún ẹ̀ bá ìyan bíríbírí fún ó ti mọ́ wọn lára bẹ́ẹ̀ tí ṣe ti mọ́ wọn lára tó torí ìdílé kí lè jẹ́ ẹ̀kọ́ fún ìwọ àgbàlá Gabriel àti gbogbo èèyàn ìwọ tán bá dẹ̀ ṣe lóore náà tán bá dáṣọ ró tán fún ẹ lóúnjẹ ìwọ náà fẹ̀mí ìmoore hàn dúpẹ́ fólóore so ẹ̀kọ́ lọrọ yìí jẹ́ o ẹ má dẹ́ nìkankan lẹbi kódà ẹ má dá Muyideen lẹbi ẹ má dá Gabriel lẹ́bi ọlọ́run fún rẹ̀ ó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ pé làhín ṣàkárí tún láàsì ìdánákùn tẹ ẹ bá dúpẹ́ oore àásàlékún ẹ̀ wàláhín kàfárí tún iná làṣàdé ẹ bá ẹ o. àlùbáríkà alánibà Muhammad. Hmm. ṣe ti gbọ́ tí n bá sọ fún yín wípé nǹkan ń jó lórí omi ẹni kí n lọ kó èrú rẹ̀ wá <laughs> ẹ wo gbogbo ọ̀rọ̀ yìí èmi fẹ́ jẹ́ kí ẹ rí gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tó jẹ́ wípé a gbọ́dọ̀ kọ́ látara ìṣẹ̀lẹ̀ yìí ẹ má jẹ́ ká tẹ̀lé multitude mọ́ ọ̀pọ̀ náà yẹ ká tẹ̀lé wọn lọ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tẹ̀lé àwọn nǹkan tó yẹ ká dìmú lórí ọ̀rọ̀ yìí Àgbàlá Gabriel bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òun ti di ẹ̀kọ́ tiẹ̀ mú nínú ọ̀rọ̀ yìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹnu ẹnu káàkiri àgbáyé ni ẹnu tí wọ́n sọ pé adé fi gún wọ́n sọ pé adé ò gún mọ́ ṣebí ìgbà kan ni wọ́n pariwo Àgbàlá Gabriel ó ń ṣèrànlọ́wọ́ ó ń ṣèrànlọ́wọ́ ó ń ṣèrànlọ́wọ́ ẹnu náà ni wọ́n fi ń bu lásìkò yìí wọ́n tilẹ̀ jẹ́ wípé òun gan gbà wípé òun ṣe àwọn àṣìṣe kékeré kan akérè gorimami wọ́n tún wá mú ti Oríyọmí Hamzat náà wọ́n tún mú tiẹ̀ sí i ṣé ò rí pé ọ̀rọ̀ yìí ó ní nǹkan kan tí elédùà ọba òkè ló jẹ́ kí àwọn ènìyàn kọ́ láti ara ẹ̀kọ́ yìí ẹ wo bí tó ti bẹ̀rẹ̀ ẹ wo ibi tọ́rọ̀ náà dé lásìkò yìí ẹ tún wá wo tó ń lọ bó tiẹ̀ sí kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ò mọ̀ wípé ó máa rìn jìnnà débi tó rìn jìnnà dé yìí wọ́n ti rò pé kóníkálukú pínyà kí wọ́n jẹ́ kó máa lo kóníkálukú ṣùgbọ́n ẹ wo ti àwọn ẹlẹ́sìn tí wọ́n tún mú náà sí ẹ wo àwọn ènìyàn tí wọ́n tún sọ wípé wọ́n lọ kírètì àkáǹtì fún ìdíyìn tóun náà bẹ̀rẹ̀ sí ni wá ṣe kí ni tóun náà wá ṣe pélénjé pélénjé ṣe mọ ipò tíyàwó Muyideen wà Blessing ṣe mọ ipò tó wà báyìí ẹ mọ̀ yẹ kó yà ilé ni Blessing ìyàwó Muyideen tó kọ̀ jálẹ̀ lọ́jọ́ yẹn wípé tó ń kúnlẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá fún Àgbàlá Gabriel má jẹ́ kí irú kíní yìí ṣẹlẹ̀ kó má jẹ́ kóun lọ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọmọ aráyé wọ́n tún mú ọ̀rọ̀ tiẹ̀ náà wọ́n mú bọ ẹnu pé owó lásán lórí tó fi lọ fẹ́ Muyideen kì í ṣe pé ó nífẹ̀ẹ́ rẹ̀ tọkàntọkàn lẹ́nùgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ mo rí fọ́nrán kan níbi tí um, eh, Muyideen Àgbàlá Gabriel jókòó àtìyàwó rẹ̀ tí Muyideen sọ fún ìyàwó rẹ̀ pé àkórẹ́rìn kò ní ráìbà ẹ̀rù ń bà bóyá ó ní ráìbà lọ́dọ̀ wọn òun dẹ̀ ti sọ fún wípé èkúrò lalábàákú ẹ̀wà kò ní wọn lè gbà òun mọ́ lọ́wọ́ àwọn èèyàn kan tilẹ̀ sọ wípé gbígbé àbòsí òun ni arábìnrin yìí ké lọ́jọ́ tá à ń wí yìí hmm. a sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹnu blessing ẹ̀kú ojúlọ́nà rẹ̀ torí àwọn ọ̀rọ̀ yìí ẹ̀yin kan ń wò pé ẹ àwọn èèyàn ti ń sọ bó ṣe wù wọ́n Lizzy Anjorin gan dá sí ó ń sọ ọ̀rọ̀ kàbìtìkàbìtì àgbàrá Gabriel kó máa wálẹ̀ ni ẹni tó lọ́run ti gbéga kò sí ẹ̀dá kan tó lè fà wálẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín wípé tí ènìyàn bá wà nù kọ̀rọ̀ tó wà nù kọ̀rọ̀ ó ṣeé ṣe kó máa tà ju ẹni tó wà ní gbangba lọ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni. àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wo àwọn ibi tó ti kó ẹ wo bí ìrìn àjò ṣe kódà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá wọ́n bẹ̀rẹ̀ sí ní wú àwọn nǹkan tó yẹ kí wọ́n wú wọ́n bẹ̀rẹ̀ sí ní wú jáde ọjọ́ wedding wọ́n ní súùtù tí Àgbàlá Gabriel pọ̀pọ̀ òun lọ kó sí Muyideen lọ́rùn mo dẹ̀ tún rí fọ́nrán kan torí Muyideen ọ̀rẹ́rìn kò ṣe gbá wọn ní bóyá ó ti jẹ gba bí wọ́n ṣe nà án lọ́jọ́ yẹn pé wọ́n ti nà án kó tó ṣe wedding kórìí ẹ̀ ní cent èèyàn ọmọ aráyé ẹni tó máa borin jẹ́ kò ní kọ́ bó lórí ṣe kọ́ ọ̀rọ̀ òkèrè rẹ̀ tí ò bá lè kan àti kan nìyẹn mo fẹ́ jẹ́ kí ẹ rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí apá kan ó yẹ ká mú lókùnkúndùn lápá kan kò yẹ ká mú lókùnkúndùn àwọn èèyàn tí wọ́n wà níbọ̀ gangan ẹ jẹ́ ká fi ara wa sí ipò yẹn ọ̀rọ̀ tó gbómijé lójú Àgbàlá Gabriel ṣèbí òun náà ló tún wá ṣe bẹ́ẹ̀ òun máa ti gbómijé lójú Muyideen báyìí tí Oríyọmí Hamzat tẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wá ń fà sí báyìí mi ò mọbi tí ayé ń bí lọ mi ò mọbi tá à ń lọ ìgbà tó bá ń dùn kò sí wọ́n wá ń dùn mí pé kò sí ẹnikẹ́ni tó máa ń rin lásìkò yẹn ìgbà tó bá wá di kíkan tán tó ti wípé ó fẹ́ wọ́ ah, ariwo ata wọ́n ní ìgbà tí kòkó ń ṣe ṣu kò sẹ́ni tó gbọ́ ìgbà tí ọmọ odó tí odó wá ń gúnyán ariwo bá ta gbogbo lẹ́mọ̀ pé iyán la jẹ lálẹ́ ọjọ́ tá ń sọ̀rọ̀ yìí ẹ dẹ́kun ẹ dábọ̀ ọ́ ìjẹ́ tí mọ̀ pé àwọn mọ̀lẹ́bí Muyideen náà àwọn náà ní ọ̀rọ̀ sọ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí mo sọ fún yín pé ibi tèmi fẹ́ gbà wọlé ó máa ṣe bẹ́ẹ̀ ó lè má bà yín lára mu ṣùgbọ́n èmi fẹ́ ṣe kí ni a fẹ́ túṣu désàlẹ̀ kòkòrò yìí torí tá a bá ń gé lórí tá a bá ń rin lórí tá a rin lórí tá a rin lórí ó ṣeé ṣe ká má mọ ibi tó ti ṣe wá ǹjẹ́ ẹ jẹ́ lára gbogbo àwọn èèyàn tó ń gbèrò yín káàkiri ṣé wọ́n ṣe ìwádìí dé mọ̀lẹ́bí àwọn Muyideen ṣé wọ́n mọ ibi tó ti ṣe wá gangan ṣé wọ́n mọ ìgbà wọ́n mọ àwọn ẹ mọ̀ pé àwọn kankan wà tí ọ̀bá ṣe nígbà èwe tó jẹ́ pé òun gangan tó bá wá wò ó nígbà tó bá dàgbà ó lè má jẹ́ ìyàlẹ́nu sí àwọn ènìyàn àwọn èèyàn kan tilẹ̀ sọ wípé mú Àgbàlá Gabriel kò ṣe ohun tó yẹ kó ṣe lórí Muyideen tó ó yẹ kó kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn kí wọ́n yẹ̀ wò kí wọ́n yẹ gbogbo ọpọlọ rẹ̀ wò kí wọ́n ṣe àwọn nǹkan kan lórí ẹ̀ kó tó gbà á wọlé ọ ní kódà ṣé àwọn mọ̀lẹ́bí rẹ̀ fi ọwọ́ sí kí ó tó gbà á mọ́ra àwọn ìbéèrè tó ń jẹyọ rèé èmi dẹ̀ máa sọ fún yín pé ẹ̀yin ẹlẹ́sìn tó wá di wípé ẹ̀yin náà ti wá gbọ́rọ̀ yẹn lé lórí báyìí ẹ dákun ẹ má jẹ́ ká fi tẹ̀sìn sí ẹni tí ọlọ́run bá rán mi sí ni ẹni tó lóun bá rán sí èèyàn pé kó lọ ṣe èèyàn lóore á ṣe lóore yálà olóyìnbó ni yálà elédè ẹ̀yà kan ni tọ́lọ́run bá sọ pé lágbájá yìí ló máa ṣe ìrànlọ́wọ́ fún ọ wá ṣe é ẹ má gbàgbé ọlọ́run ní wá látòkè kó wá ràn ẹ̀dá lọ́wọ́ o ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin ẹlẹ́sìn ẹ yà bàrà kúrò lórí ẹ̀ ohun tẹ́ lè sọ lásìkò yìí tèmi máa nífẹ̀ẹ́ sí ni pé ẹ jẹ́ ká fi ṣe kíni ẹ jẹ́ ká fi ṣe ìwàásù láì fi síbì kan sápá kan jùbì kan lọ ẹ jẹ́ ká wò ó bí ọ̀rọ̀ náà yóò ṣe ṣe kí ni yóò ṣe lọ ní pẹ̀lẹ́kùtù tí òde ní mú ariwo dání bí tó ti ń bọ̀ bó tilẹ̀ jẹ́ pé ariwo yẹn ó sì ń jà rìnrìn báyìí àmọ́ ibi tó máa dé bí bá di ọ̀la ẹ̀ tù re ṣùgbọ́n èmi fi láyọ̀ sọ fún yín wípé ẹ máa retí wípé àwọn mọ̀lẹ́bí Muyideen náà ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ìyàwó Muyideen Blessing lẹ́yìn ṣe gbọ́ blessing kò sọ̀rọ̀ ipò owó gan ni blessing wà lásìkò yìí àwọn olólùfẹ́ àgbàlá Gabriel tí wọ́n ń dáwó fún Muyideen lásìkò tí gbogbo ẹ̀ ń dùn pọ̀pọ̀ ṣìṣì pọ̀pọ̀ ṣìṣì yìí kí ni àwọn náà ní sọ lórí ọ̀rọ̀ yìí ẹ rí wọn lẹ́gà kankan wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹyọ. ẹ wo ohun tí à ń fà lẹ́sẹ̀ yìí a alágbára o alágbára o wọ́n ní ìbẹ̀rẹ̀ ìjà nìyàn rí èèyàn kì í mú òpin rẹ̀ o ẹ̀yin tó bá wá jẹ́ pé ẹ̀yin kan lẹ̀ ń ti Muyideen Muyideen ìwọ náà tó bá ń tiẹ̀ má ti ra rẹ jù torí wípé ọ̀rọ̀ yìí ó dàbí wípé hmm, ó ń bọ̀ wá ṣe bẹ́ẹ̀ ó ń bọ̀ wá tàkìtì lé orí rẹ̀ èmi ò sọ wípé wàá padà jẹ̀bi o hmm, hmm, ṣùgbọ́n gbìyànjú má rìn ní bèbè ibi tí wàá ti jẹ̀bi ó lẹ́tọ̀ọ́ láti fún ẹ láti sọ wípé o fẹ́ gba òmìnira lótìtọ́ àbẹ́ gbé nígbà tí gbogbo gbogbo ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ nígbà tó wà nínú àgbàlá Gabriel nínú nínú ibi ìpàgọ́ ibi tí wọ́n kọ́lé àmọ́ ohun tó ń là kọjá èyí tó bá sọ fún wa ṣe fún òun ọmọ aráyá gbọ́ ṣùgbọ́n ìwọ náà tó bá dé kókò díẹ̀ káàtó fún ọ má jẹ́ kó kù díẹ̀ káàtó fún ọ lápá abì kan tó ò ní fi mú àwọn nǹkan tó yẹ kó ṣe ọ̀tún yàtọ̀ sọ́sì. ẹ̀yin orílẹ̀-èdè nàìjíríà yín bloggers ẹ̀yin social media influencer bíi tèlé yín sọ̀rọ̀sọ̀rọ̀ yín pédépédé ẹ dákun ẹ jábọ̀ mo tẹ̀ gbọ́ ti bàbá kọ́lá olóòtú àwọn náà dá sí i àwọn náà sọ pé ọ̀rọ̀ yìí mo nífẹ̀ẹ́ bí bàbá náà ṣe gba tiẹ̀ wọlé wọ́n ní ìgbà tí Saheed Òṣùpá ń kọrin fún àwọn wọ́n ṣe àpèjúwe rẹ̀ ni o ńgbé ìgbà tí Saheed Òṣùpá ń kọrin fún àwọn ó ń kí àwọn ó ń kí àwọn kò sẹ́ni tó wá jábọ̀ fún wọn ṣùgbọ́n ìgbà tó ń bú Saheed Òṣùpá ariwo ta wọ́n bẹ̀rẹ̀ sí kù ń lo oríṣiríṣi ibi tí ẹ̀dá máa dé láyé ìyá débẹ̀ o ohun tí mo fẹ́ fàyọ lórí ti ètò yìí má jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n fi sí ọwọ́ yín ẹ̀yin fi sábẹ́ comment section wọ́n ní ohun tí a bá ti jọ wò gígùn ní gùn ìṣirò ìwòrò ohun tí a bá ti jọ wò gígùn ní gùn ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò kí lẹ́yìn náà ṣì ń retí lórí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel ọ̀nà wo la lè gbà láti fi rí pé ọ̀rọ̀ yìí kò tún ṣe bẹ́ẹ̀ kò tẹ̀síwájú mọ́ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ ní fún àwọn méjèèjì àti torí omi Hamzat tí wọ́n ti fà wọ́ báyìí àwọn ẹlẹ́sìn náà tí wọ́n wá sọ di nǹkan míì ojú ní mímì kì í ṣàyàn polówó àfi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí débi tó yẹ kó dé o torí pé ẹ̀kọ́ kan tún ṣe bẹ́ẹ̀ tó ṣe ṣe kó ṣèrànwọ́ fún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó tún dì sínú ètò tá a ṣe lónìí bákan náà má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìtura àti àwọn ìtura ọ̀pọ̀lọpọ̀ òjọ̀kan bí apàṣẹmúlẹ̀ ẹ̀dẹ̀ má gbàgbé ibi tá a ti ń bọ̀ lórí ètò yìí hmm, ibi tí Muyideen ti lọ sílé onítẹ́tẹ́ tó fi ọgbọ́n pẹ ọ̀rọ̀ kan tó fi tó fẹ́ fi gbogbo ẹnu sọ ó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn fẹ́ tọ́ ọ̀pọ̀ lẹ́nu ó ní kí wọ́n wá ọ̀rọ̀ mìíràn sàn lẹ́yìn náà la bọ́ síbi tí Muyideen ti ń sunkún kí wọ́n gbogbo àgbáyé kó bá òun tẹ àgbàlagé bẹ́ẹ̀ ṣe kàṣọ́ gbogbo tìrònú kúrò dání lẹ́yìn náà lárábìnrin kan tú àṣírí kàbìtìkàbìtì tẹ́yìn ò mọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí lórí ọ̀rọ̀ Muyideen àwọn ehm, ènìyàn ẹlẹ́sìn kí ló dé táwọn náà tó wá fi ọ̀rọ̀ yìí ṣe eh, tó fi ń ta káàdì láàrin ara wọn ẹ jọ̀ọ́ gbogbo eléyìí ni kí ẹ wò kẹfì ránṣẹ́ sábẹ́ kọ́mẹ́sì wọn ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní gbọ́dọ̀ la àwa láwọn máa ṣe nǹkan nǹkan ní ṣe wá aláṣẹ mi aláṣẹ ọba mi aláwòrán bí títí dìgbà mìíràn látòkè láǹfààní láti pàdé lórí ètò yìí òṣèré ire o ire kàbìtì. ló ti lọ́jọ́ yọ òòjọ́ náà rúràn lẹ́yìn tó mú mi náà kí irú àmójúbá ètò kan ètò kan tó ń bọ̀ lọ́nà. lágbo òṣèré bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tò kan tí ò máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn. ibà pàtàkì táwọn eré oníṣàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà ọmọlúwàbí láwùjọ wa. lágbo òṣèré ni ètò tí ó mọ wáyé ní gbogbo ọjọ́rú Wednesday àti ọjọ́ àbámẹ́ta Saturday gbogbo ọ̀sẹ̀. báwo ìgbà tuntun gbá báyìí níṣẹ́ bá lẹ gbọ́mi gbọ́mi ọkàn tó túbọ̀ kàn òun níṣẹ́ bá lẹ odò pátápátá ẹ máa pàdé àtọkùnrin tí wọ́n máa ń pè ní wọnú agbámẹ̀tò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé samuel owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òkú ayélujára wa tàbí kí ẹ pè sórí ẹ̀rọ zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero lágbo òṣèré ẹ má mísì ẹ. Ṣọ́dádé lorúkọ mi gbajúgbajà òṣèré orílẹ̀-èdè Nàìjíríà tẹ́tí mọ̀ bí ẹni mowó ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ní ẹ mo tún gbé tuntun.